látàkóbì fún lábí ìṣòro lè fà ìlànà sèrè lálàlá jìnnì kọ̀ọ̀ni ní muhammadu sèrè lálàlá jìnnì kọ̀ọ̀ni ní muhammadu wàbí kọ́wùlì máa ń ṣàrà ṣẹ̀rí àtẹ̀lẹ́sìn náà. وعلى مقولة بكريمة نهتدي وعلى مقولة بكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم بالمسند أو بالحديث mimi sitaki, mimi sinajui. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ló ní gbogbo ọpẹ́ oore tí ó ga jù tó jẹ́ pé a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí nítorí pé oore yìí òun nìkan ni ó sọmọ èèyàn di ẹni tí ó lè gbádùn inú sàárè oore yìí òun ni ó sọmọ èèyàn di ẹni tí ó ní fọkànbalẹ̀ ní gbangba tálkìámà oore yìí òun ni ó ṣe sábàbí tí ọmọ ènìyàn ó fi lẹ́tọ̀ọ́ sí ìgbádùn ayérayé tí ń ṣe àlìjánná ọlọ́run bá ti wá ṣe oore fún èmi àti ẹ̀yin àwa ń dúpẹ́ fọlọ́run ọba lórí oore náà tó ṣe fún wa àtúwà ń bẹ lọ́run náà pé kí ọlọ́run kó pa wá pẹ̀lú oore náà kọ́lọ́run jẹ́ kí oore náà wá wúlò fún wa nínú sàárè kọ́lọ́run jẹ́ kó wúlò fún wa ní gbangba ta alkiyama kọ́lọ́run kó ṣe ní sábàbí fún wa tí a fi jẹ ní àlìjánná lẹ́yìn wá gbà náà oore ẹlẹ́ẹ̀kejì tí a gbọ́dọ̀ má dúpẹ́ òun náà ni oore ìṣẹ̀mí lórílẹ̀ ayé tá a wà yìí tọ́lọ́run ọba ṣẹ́ wa kù sórílẹ̀ ayé oore ńlá ni torí pé a máa ṣe sábàbí dáadáa fún àwọn ènìyàn kan bó tilẹ̀ gbé oore yìí náà a máa jẹ́ sábàbí aburú fún àwọn èèyàn mìíràn tó yẹ pé látara rẹ̀ wọ́n ó di ẹni iná ṣùgbọ́n àwa à ń bẹ lọ́run bá a ti ń dúpẹ́ lórí oore yìí kọ́lọ́run kó ṣe ní sábàbí dáadáa fún wa níjọ́ gbẹ̀ndà kìámà kó jẹ́ kí àlìjánná wa ó fi ga sí ni má jẹ́ àjẹ́ ni iná pẹ̀lú ẹ̀ àdàpọ̀ mọ́ orí ìsẹ̀mí wa oore àlàáfíà tọ́lọ́run fi kú sẹ̀mí wa náà àlàáfíà náà kọ́lọ́n kó tún máa ṣe àlékún ẹ̀ kí ọlọ́run ọba kó má gba àlàáfíà náà ní ọwọ́ wa àlékún àlàáfíà kọ́lọ́n kó tún ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò wá ní àlàáfíà àbí tí kálukú wa náà tún wò pé ara wa tó kù sí kí ọlọ́run ọba kó bá fi àlàáfíà rọ́pò síbẹ̀ lẹ́yìn wá gbà náà oore ẹlẹ́ẹ̀kẹta èyí tí a lè má tó dúpẹ́ rẹ̀ fọlọ́run òun náà ni lórí àlàní mọ́tìlẹ̀ amni lórí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run jogún sí agbègbè yìí kí ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run ọba fi <coughs> ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà àwa bẹ lọ́run fún gbogbo oore tó kù ní àtọ́lọ́wọ́n bá ṣe fún wa méjìká kan wọ́n bàjẹ́ ńbẹ́ àlékún oore ọlọ́mọṣẹ́ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba kó ṣe ní èyí tí ó wúlò fún èmi àti ẹ̀yin èmi tí màá máa sọ kí ọlọ́run ọba jẹ́ kí orí ẹ̀san látara sísọ ẹ̀yin tí ẹ máa gbọ́ kọ́ ọlọ́run jẹ́ kí ẹ̀yin látara gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba náà kọ́lọ́wọ́ á ṣe ní àti ẹ̀yin ní ẹni tó ṣe yí pé àájọ rí ìyọ́nú ọlọ́run pẹ̀lú gbogbo àwọn tiraka wa tá à ń ṣe nínú ẹ̀sìn la haúlà wà la quwwata illa billah. ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń bá wa sọ̀rọ̀ nínú súrọ́tù tọ́ a ibẹ̀ náà ni adé aya twenty eight. òun náà ni a ti ṣe tẹ̀fsírì fún wa ní àná ọlọ́run ọba ń sọ fún wa ní aya twenty eight wípé yáfùkọ́hu kọ́wùlì. A'udhu billahi minash shaitani rajim yáfùkọ́hu kọ́wùlì. ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa nínú súrà yìí. àwọn àbéèrè tí anabi musa aleyhisalatu wasalam èyí tí ó béèrè lọ́dọ̀ ọlọ́run àwọn àdúrà tí anabi musa ṣe tí ọlọ́run ọba sì gba àdúrà náà ní ọwọ́ rẹ̀ àdúrà mẹ́jọ òun náà ni anabi musa ṣe èyí tá a ti kà sẹ́yìn àti kà mẹ́ta sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ òun náà ni pé Musa sọ wípé kí ọlọ́run ọba ó ṣe ọ̀rọ̀ òun ní nǹkan tó ṣe wípé àwọn èèyàn máa gbọ́yé èèyàn lè dáńtọ́ tí ó mọ̀rọ̀ sọ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bó ní káwọn èèyàn mọ̀ máa gbọ́rọ̀ rẹ̀ yìí nígbà tí bá ń sọ̀rọ̀ sọ ìmáṣe wáàsí fún yàn ọlọ́run ọba ní máa ti ara wáàsí fọ̀nà máa àwọn èèyàn kan ẹlòmíràn dẹ̀ ṣe wáàsí kékeré kò ṣe wáàsí yẹn dáadáa ọlọ́run bó sì ní fọ́nà mọ àwọn èèyàn látara rẹ̀ so Musa wa tọrọ wípé kọ́lọ́run ṣe òun lẹ́yìn tó ṣe wípé àwọn èèyàn máa gbọ́ ọ̀rọ̀ òun yé náà waj'al li. waj'al li waziran min ahli. lẹ́yìn wá gbà náà ìbéèrè rẹ̀ èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ìwọ ọlọ́run ọba bá mi yan olùrànlọ́wọ́ fún mi látinú àwọn aráalé mi ìbéèrè yìí ó papọ̀ mọ́ra wọn òun náà ní béèrè ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ orúkọ lọ́wọ́ bọ́ yan olùrànlọ́wọ́ fún òun sọ Musa tọrọ bẹ́ẹ̀ ọwọ́ á ní olùrànlọ́wọ́ yìí ni pé ó tún béèrè pé kọ́lọ́run wá jẹ́ kí olùrànlọ́wọ́ yẹn ó jẹ́ inú ṣùgbọ́n àwọn àfáàní àní ka ìyẹn sí ìbéèrè nítorí pé ẹni tí ń fẹ́ nínú àwọn aráalé rẹ̀ ó padà wàá dárúkọ rẹ̀ tó jẹ́ ìbéèrè rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ó wá ní Haruna akhi ọlọ́run bá ń yẹ olùrànlọ́wọ́ Musa sọ bẹ́ẹ̀ ó wá ní olùrànlọ́wọ́ tí wọ́n fẹ́ kọ́ yan mo fẹ́ kọ́ bá mi yan Harun so ìbéèrè rẹ̀ nìyẹn. tó bá yẹ kó bá ti yan àrùn nínú fámìlì ẹ̀ náà ló ti yàn so kò ní ìdíkà yẹ tó máa sọ pé nínú fámìlì mi ó tún wá jẹ́ béèrè mi ó ti sẹ́ni lọ́wọ́ fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ yàn fún gangan nínú fámìlì rẹ̀ so àrùn tó jẹ́ ọmọ àyá mi òun náà ni kọ́ yàn fún mi láti jẹ́ ẹni tí yóò máa jẹ́ olùrànlọ́wọ́ fún mi. Nam. Oṣùdúdé bíi àzírí. Ọlọ́run wá jẹ́ pé Árùn ọ̀yàn fún mi yìí wá bá ń de ẹ̀yìn mi lé pẹ̀lú ẹ̀ <coughs> Ọlọ́run bá mi de ẹ̀yìn mi lé pẹ̀lú ẹ̀ àṣàlàyé lè fún wa ní àná tẹ́yẹ̀ tó wà yan wàzírù fún yàn wàzírù rere ń bẹ wàzírù lẹ́kọ́yìrì ń bẹ wàzírù súì ọ̀ ń bẹ. olùrànlọ́wọ́ náà ni ọ̀rẹ́ yẹn náà ni ó máa tẹ̀lé yẹn káàkiri òun ni ó wà pẹ̀lú yẹn ṣùgbọ́n kò ní jẹ́ ní tí ó ràn yẹn lọ́wọ́ akàdísì náà fún wa lánàá ẹni tó bá jẹ́ yẹn dáadáa tó fẹ́ ràn bá gbàgbé nǹkan yọ̀ọ́ ràn yẹn létí béèyàn bá rántí yọ̀ọ́ ràn yẹn lọ́wọ́ lórí nǹkan téèyàn rántí yẹn téèyàn bá ní èròǹgbà kan lọ́kàn téèyàn fẹ́ ṣe yọ̀ọ́ ràn yẹn lórí ẹ̀ bẹ́ẹ̀ bá wá fẹ́ fe yóò ní ẹ ṣe ìyẹn ni wàzírù dáadáa ó wá lọ́wọ́ bá pé àárúnà tọrọ wọ ọlọ́run bá tún wá yàn fún mi yìí o. bá mi dé ẹ̀yìn mi lé pẹ̀lú ẹ̀ bìmọ́nà ìjì mo mọ̀ iná rí fi tẹ̀blígì rìsàlà fi tẹ̀blígì rìsàlà bá mi ṣe ní ẹni tí ó ràn mí lọ́wọ́. tí ó jẹ́ wazira khair yóò jẹ́ waziru rere fún mi níbi máa jíṣẹ́ ọlọ́run ọba náà ó tún wá tọrọ pé kí ni ó. wàá ṣeré kí n fi àmì. lẹ́yìn wá gbà náà mi ì fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ò dúró lórí waziri lásán ọba bí àwọn sọ̀hábà àwọn náà ran òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ṣùgbọ́n Musa tó wá ṣàdúrà tó tún lè kéńkà ó ní òun fẹ́ kí ọlọ́run ọba sọ Àrùn tó jẹ́ ọmọ ìyá òun òun fẹ́ kọ́ ọlọ́run sọ di ànábì ó tọrọ nùbú wà fún ó tún wá tọrọ rìsáàlà fún ó wá ní wà àṣíríkì hù. wà àṣíríkì hù fi àmúrí. bá ń pín fún bá ń ṣe ẹ̀ fóun náà fi àmúrí iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ kí ni wàá níṣẹ́ náà ànàbó wà wà rìsáàlà bá ń fún òun náà so Musa tọrọ àwọn àdúrà mẹ́jẹ̀ẹ̀jọ yìí ọwọ́ wa ṣe àtàwásùlù lẹ́yìn rẹ̀ àtàwásùlù àṣàlàyé náà fún wa ní àná ìtọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ a máa fi ṣe tàwásùlù sí i ìtọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ a máa fi ṣe tàwásùlù ìwọ ọlọ́run ibi ń pa mí ọ wá fún mi lóúnjẹ kí n lè bá kírun fún ọ kí n lè kírun fún ọ yẹn tàwásùlù ló fi ṣe torí pé ọmọ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ ìrun ọlọ́run bó lè torí ẹ̀ tètè fún ọ ní oúnjẹ musa náà wàá mọ̀ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ tẹ̀síbíù ó dẹ̀ nífẹ̀ẹ́ díkírù so látara bẹ́ẹ̀ ọ̀wà ni kẹ́yìn nusabbihaka kathira. tọ́ ọba yín ànábí ọlọ́run ọba méjì láti inú ẹbí wa àwa ó lè jẹ́ ẹni tí ó máa ṣàfọ̀mọ́ àwọn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà sọ̀rọ̀ tó gbọ́dọ̀ pọ̀ ọlọ́run bá fẹ́ràn ìmọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ ìsàfọ̀mọ́ ọlọ́run ni pé ká mú gbogbo tí ń jẹ́ àdínkù ká lè jìnnà kúrò ní ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn wá gbà náà wà náà ti kúrò ká. a tún lè jẹ́ ẹni tí ó rántí ìwọ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ a lè rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kí ẹ bá ti ń ṣe wáṣífù ọlọ́run pẹ̀lú àwọn àbí àsìmáyìí wàṣífàtì pẹ̀lú àwọn okọ̀ ọlọ́run àtàwọn àròyìn ọlọ́run ìyẹn ni wọ́n ń pè ní ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ á rántí ọlọ́run náà lọ́pọ̀lọpọ̀. ìnaka kún tàbí basira. ìnaka sí ọlọ́run ọba o ìwọ jẹ́ ẹni tó ṣe ẹni tí ń rí wa ìwọ jẹ́ ẹni tí ń rí wa ó mú ọlọ́run ọba wa ó tún mú ìròyìn kéèyàn ọmọ ríyàn ọlọ́run ọba ní rí gbogbo nǹkan pátá yányán so látara bẹ́ẹ̀ ó tún mú okọ̀ ọlọ́run wá lára nǹkan tí yẹn máa fi ṣe tàwásùlù ni ó tún mú sí ó ti kó sífà sífà tó kọ ọlọ́run ọba wọn jọ ń wà papọ̀ ni òun náà ní pọ́lọ́run ọba jẹ́ káánàbà suiron ọba tí máa ń rí ó tún kó kọ ọlọ́run sínú àti ìròyìn ọlọ́run ó fi ti tàwásùlù àdúrà rẹ̀ kí àdúrà rẹ̀ kó lè bàa jẹ́ nǹkan tí jẹ́ ọgbà ọlọ́run wa dá lóhùn pé. ọ̀làkọ̀dé òtí tẹ̀sùn lẹ́kẹ̀yà Musa. ọlọ́run ní kọ́dé òtí tà sùlákà yà Musa ọlọ́run ní ìwọ Musa ìbéèrè rẹ tó béèrè O ti di ẹni tí wọ́n fún ní ìbéèrè náà so ọlọ́run bá tún dá yá Musa ọlọ́run tún dá padà ọlọ́run tún pè é torí pé ọlọ́run bá ń fi lẹ́tà kan nǹkan náà parí ọ̀rọ̀ náà ọlọ́run fẹ́ kó ní jẹ́ pé kọ́rọ̀ yóò tún lè bá alágbèéga fún Musa àti kó tún lè bá fi lẹ́tà kankan náà parí àwọn ọ̀rọ̀ tí ń fi parí lọ ọlọ́run ni a ti fún ọ ní ìbéèrè rẹ o ìwọ Musa so ọlọ́run bá gbàdúrà Musa ọlọ́run á sọ fún Musa pé ولقد مننا ولقد مننا عليك مرة أخرى ṣùgbọ́n ìwọ Musa àdúrà rẹ tí mo gbà yìí yìí èmi ọlọ́run ọba ó wù mí láti gbà ní tí n bá gbà kó sí nǹkan tí ó ṣẹlẹ̀ wàhálà kọ́dímà nánà àlẹ́yìká èmi ọlọ́run ọba àní amúná àwọn ọlọ́run ọba ti ṣèdẹ̀kùn àlẹ́kàlẹ́ ọ lórí máa ń rà tán ní ìgbà kan látúmọ̀ rẹ̀ sí báwọn ó kùrọ̀ tó yàtọ̀ sí eléyìí tó tó wá béèrè yìí ìgbà yẹn gángan ò tiẹ̀ wá béèrè nǹkan kan gbà náà ìwọ kọ́ ló béèrè àwọn ọlọ́run ọba sì ṣe o a sì fún ọ so mo ka àwọn nǹkan méjìlá tọ́lọ́run ọba ti ṣe fún Musa ní àná ṣùgbọ́n níbí wọ́n dà kọ díẹ̀ fún wa ń bẹ̀ bíi mẹ́jọ so látara bẹ́ẹ̀ nínú àwọn sóra mi àwọn mìíràn tún wà ní ibẹ̀ mo ti ka eléyìí fún wa ní àná orí ibi tá a bá tẹ̀síìrì dé ní eléyìí ọlọ́run á máa ṣàlàyé àwọn àdẹ̀kùn tí ọlọ́run ọba ti ṣe fún Musa sẹ́yìn so wọ́n kà fún wa ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa ní òní wọ́n kà fún wa àwọn ọ̀rọ̀ náà á wá bẹ̀rẹ̀ sí máa túmọ̀ rẹ̀ àbẹ̀lọ́wọ̀n ọba kí ọlọ́run ọba kí ó sọ́dí rọrùn. أعوذ بالله من الشيطان الرجيم إذ أوحينا إلى أمك ما يوحى أن قذفيه في التابوت فقذفيه في اليم فليلقه اليم بالساحل ياخذه عدو لي وعدو لك وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم فنجيناك من الغم وفتناك فتونا فلبست سنين في أهل مدين ثم جئت ثم جئت على قدر يا موسى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nínú súrátù a ní àyà thirty eight òun náà ni ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba ó fẹ́ ṣàlàyé àwọn àdẹ̀kùn tí ó ṣe fún anabi musa aleyhisalatu wasalam àwọn àdẹ̀kùn náà ọlọ́run ọba wa bẹ̀rẹ̀ rẹ̀ láti orí ìyá musa bó dẹ̀ pé ìdẹ̀kùn yìí ìyá musa ọlọ́run ọba ṣe fún un ṣùgbọ́n kèsè torí ìyá musa lọ́lọ́run ọba fi ṣe torí musa. Musa òun lọ́lọ́run fi ṣe ọlọ́run ní ìdí àwòháyínà ìlà ummikama yuha ọlọ́run ní nígbà tí àwọn ọlọ́run ọba àwòháyínà ìwọ Musa máa rántí ìgbà tí àwọn ọlọ́run ọba àwòháyínà ìlà ummikama aránṣẹ́ lọ bá ìyá rẹ̀ sọlọ́wọ́ bá aránṣẹ́ lọ bá ìyá Musa máa yóò ha ọlọ́run ní nǹkan tá a máa fi ránṣẹ́ ọlọ́run ní a sí ìyá Musa bó dẹ̀ pé Ibrahim lọ́lọ́wọ́ bá mú wá ọlọ́run ọba ń bọ̀ wá ṣàlàyé nǹkan tó fi ránṣẹ́ sí ìyá Musa a ṣàlàyé fún wa wípé ìránṣẹ́ sí ya Musa yìí kò sọ ya Musa di ànábì ọlọ́run ọlọ́run ọba náà ránṣẹ́ lọ bá Mariam Mariam tó jẹ́ ìyá Jésù Isa bùnú Mariam kò sọ òun náà di ànábì ọlọ́run àwọn tí wọ́n lọ síbi pé ó sọ wọ́n dànù bí ọlọ́run àní gba ọ̀rọ̀ wọn wọlé torí pé ọlọ́run ọba tó ránṣẹ́ lọ bá oyin náà gẹ́gẹ́ bó ti wà ní alukurani kẹrim sáwà sọ pé oyin ti di ànábì ọlọ́run ni so ìmọ̀ jẹ́ ànábì ọlọ́run ọkùnrin ni máa jẹ́ ànábì ọlọ́run obìnrin kìí jẹ́ ànábì ọlọ́run so látara bẹ́ẹ̀ òun náà ló fi jẹ́ pé iṣẹ́ tá a rán sí ìyá Musa kìí ṣe iṣẹ́ tó sọ di ànábì ọlọ́run ṣùgbọ́n ọ̀nà wo ni iṣẹ́ yẹn gbà dọ́dọ̀ ìyá Musa wàláhù alámù náà ni pẹ̀lú àwọn afọ́ńtẹ̀síìrì ní oríṣiríṣi ọ̀nà ló lè jẹ́ ó lè jẹ́ pẹ̀lú ilham ọlọ́run ọba máa fi nǹkan mọ̀ àyàn tí ó tàyàn dì kan yóò dàbí kéèyàn lọ máa ṣe nǹkan kan lọ́kàn ní kíni yẹn kàn sọ sí mi lọ́kàn náà ni pé kí n lọ ṣe kíni yẹn kàn sọ sí mi lọ́kàn pé kí n lọ ṣẹ́ẹ̀kì ibi kan bẹ́ẹ̀ mo sì lọ ṣẹ́ẹ̀kì mo sì bá nǹkan bẹ́ẹ̀ ilẹ̀ àmọ́ àtọ̀dọ̀ ọlọ́run ni nígbà míì ó sì lè jẹ́ wípé ojú oorun lọ́lọ́run ọba ti fi hàn àwọn àfáà tún sọ bẹ́ẹ̀ àwọn àfáà sọ pé ọlọ́run ọba lè rán málákù kan sí ọlọ́run rán màláìkà sí i Mariam tó dẹ̀ dùn wájú ẹ̀ so ọlọ́run lè rán màláìka sí òun náà àwọn àfáà ní kódà ọlọ́run ọba lè rán ànẹ́bì kan sí nínú àwọn ànẹ́bì tó lè máa exist torí pé àwọn ànẹ́bì á máa exist lórílẹ̀ ayé tí wọ́n jẹ́ bíi méjì mẹ́ta lẹ́ẹ̀kan náà tọ́lọ́run ọba ó dẹ̀ rán ìkan lọ bá kan ìyẹn sí Samuel ọlọ́run ọba rán lọ bá Daniel nígbà tí wọ́n ju jàndíyàlì sí bí inú bí tí àwọn kìnìún ti pa jẹ ọlọ́run ránṣẹ́ lọ bá níbẹ̀ gẹ́gẹ́ báwọn afárá ti sọ. sọ ọlọ́run bá máa rán ẹbí ọlọ́run ọba tí exist kan sí ibì kan. so látara bẹ́ẹ̀ wọ́n ní oníhàndẹ̀ ti lè gbọ́ rí kó ti wà nínú ìtàn tí wọ́n ti gbọ́ lẹ́ẹ̀lẹ́rìí pé àwọn ànábí ọlọ́run ọba ti sọ tí ó ti gbọ́ rí ọ́ àwọn òbí ah wọ́n ti sọ pé nǹkan báyìí ó ṣẹ̀ṣẹ̀ pé ó ní ṣẹlẹ̀ báyìí ló fi wá ṣe bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ oríṣi ni wá yìí lè gbà wá sí ọ̀dọ̀ èèyàn sọ ọlọ́run ọba ó ṣàṣọ fún wa wípé káwa ò ní gbàgbọ́ pé ọlọ́run ọba ránṣẹ́ lọ bá ìyá Musa ọlọ́run ní nǹkan tí a máa fi ránṣẹ́ àfiránṣẹ́ lọ bá ìyá Musa ọlọ́run á fẹ́ sọ àlè wáháyù. So, iṣẹ́ tá a rán tá a lọ sọ pé kí ọmọ dọ́dọ̀ ya Musa ọlọ́run afẹ́ ṣàlàyé ẹ̀ ìyẹn náà ni pé ọlọ́run ọba fẹ́ ṣàlàyé bàdàlì Ibrahim ọlọ́run ọba fẹ́ ṣe tẹ̀síìlù fún wa àlàyé fún wa lẹ́yìn ìgbà tí a mọ irú iṣẹ́ náà ọlọ́run afẹ́ sọ iṣẹ́ náà fún wa. ọlọ́run ní àníkúndí fi ìfi tààbùt ọlọ́run bá wa mú àrùn yẹn wá tí ó máa jẹ́ wípé ó fẹ́ fàṣàrọ̀ wáàyí yẹn fún wa kúlìnà a sọ fún ọlọ́run a sọ bí ọ̀rọ̀ yẹn ti wá direct gangan ọlọ́run bá ń ṣàlàyé ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ti wá direct. ọlọ́run ọba wa ń ṣàlàyé ẹ̀ wa ń ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ní fi ì ìwọ ìyá Musa lọ ju Musa sínú fi taabut ọlọ́run ní kí ìyá Musa kó ju Musa sínú àtàbùtì sínú àkótí a ní máa tẹ̀lé ọ̀rọ̀ tí àwọn àfún gbogbo àwọn táwọn àfún tẹ̀sí bá ń sọ kọ́lá máa tẹ̀lé kẹ́nìkan sọ wípé àkótí tọ́lùtù oníwájú Musa sí a ní gbà wọlé kò nídìí tọ́lọ́ bàbá ti ṣàlàyé fún wa ẹnu ẹ̀ náà láti dúró ọlọ́run ni ọlọ́ọ̀jù sínú àkótí gbogbo aná láti mọ tẹ́ ń pè lákòótí ọlọ́run ọba sọ pé àkótí tó jẹ́ nìyí so alifu alami ọ̀hún a sọ wípé alẹ́ àdíyà wípé àkótí tá a ti wá mọ̀ nínú àkótí tọ̀lúùtù ká wá pè bẹ́ẹ̀ rárá o alifu alami a máa wá sára nǹkan tó jẹ́ pé àdìníyà ni làákàyè wa ní ń bá sọ̀rọ̀ yín tá a ti mọ̀ nú làákàyè ní àkótí kò sẹ́ni tí ọ̀dà ti kò sẹ́ni tí ọmọ ti ń jákòtí sọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa pé gbogbo alátimọ̀ jẹ́ ń pè lákòtí so àkótí yẹn nǹkan dáa lè dé ní wọ́n gbà kí sáà ọtí yàtọ̀ sí àkótí ti ilẹ̀ Yorùbá dájókòó lé lórí so ètà àmọ́ ètà ayé pé yọ jẹ́ pé ẹ̀ bíi box so ní ń pè ní atabut tá a lè kó nǹkan sínú ẹ̀ ọlọ́run ọba wa ní ìwọ ya Musa. ànìkòdì fi fi tábù tí fàkòdì fi hefèlè yá ń. ẹ nígbà tó o bá jù sínú tàbútù tán ìwọ ìyá Musa fàkòdì fi ìfèlè yá mẹ à ń bọ̀ wá ka sọ́tù kọ́sọ́s nífẹ̀ẹ́ káka mọ́ra wọn pọ̀ so mo fẹ́ káka eléyìí débi tí ó lámì nífẹ̀ẹ́ ká máa yọ síra wọn. tó bá yá ká wá lọ ka suratul Qasas méjèèjì rara wọn lọ́wọ́ ni tóbi ní suratul Qasas ọlọ́run sọ pé tó bá wá ń bẹ̀rù òun ni kọ́ lọ jù sínú kíni o kọ́ ọ lọ jù sínú odò sàmbọ̀ wá ka suratul Qasas kákan so méjèèjì pọ̀ mọ́ra wọn ká lè bá àgbọ́yé dáadáa ọlọ́run ní ìwọ ìyá Musa o gbé jù sínú àpótí. fákòdì fi hèfèlè yá. lẹ́yìn wá àgbà náà ọlọ́run ọba ní ìwọ ìyá Musa wá lọ ju Musa fìlìyàmì lọ ju fìlìyàmì sínú yamu tí wọ́n máa fi nǹkan ní àlìyámù àlìbáhárù ni wọ́n ń pè bẹ́ẹ̀ odò tó bá tóbi òní wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n á jẹ́ tí wọ́n lò fódò tó bá kéré ṣùgbọ́n àwọn afáà sọ wípé nílùú misrọ̀ ni river nile misro, òní ń jẹ́ àlìyámù tó wà ń bì ibẹ̀ ni olódò ti ń bẹ nílẹ̀ misrọ̀ tó gbé kò sí èméjì bẹ́ẹ̀ pé ilẹ̀ misrọ̀ làlámọ́rí ti ṣẹlẹ̀ ọlọ́run wa ní fàlìyólèkì ìyìn. fàlìyólèkì ìlẹ̀ àmì rẹ̀ sáhìl. sọlọ́wọ́n bá ó wá ń ṣàlàyé fún wa wípé òun tóun pa ìyá Musa láṣẹ òun náà lòun tún jẹ́ pé odò gangan ọlọ́run ọba gan ni òun ló ṣe kí ni o òun lòun pa odò náà láṣẹ sọ ọlọ́run ní ń pa nǹkan láṣẹ kò sí tọ́lọ́run bò lè pàṣẹ fún ọlọ́run pàṣẹ fún sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ní ẹ̀yìn méjèèjì. ìtìyà tawan and ọlọ́run ní ẹ̀yin sẹ́mà àti ẹ̀bọ́sìn bọ́sìn ni ọ̀rẹ́ òwù yín bọ́sìn kọ́lá àtẹ̀yìnà tọ́ ìhìn ni ẹ́ wọ́lọ́run àbọ̀ pé àwa ní ẹni tó ṣe yí pé kò wù wá wá wá awa àbọ̀ pé ó wù wá ni ọlọ́run <laughs> kò sì wù mí o kò sì wù mí o èèyàn <laughs> bọ̀ sí bẹ́ẹ̀ <laughs> kò wù ọ kí ni nítorí kó o ṣe wà kò wù ọ so àṣẹ ọlọ́run yẹn gbọ́dọ̀ sí dandan ni. ọlọ́ni fali yulki ìlìyàmú bisail ọlọ́ni kí odò yamu ọlọ́ni kó wá jù ú àwọn àfáà nínú àwọn àfáà tí wọ́n ń ṣe tafsir àwọn àfáà tí wọ́n máa náwù dáadáa nínú wọn náà ni zamukashari wà sọ wọ́n ṣàlàyé fún wa wípé gbogbo dọ̀míìrù tí ó ń bẹ níbí yìí wọ́n ní Musa náà ní ká ṣàfitì ẹ̀ sí gbogbo dọ̀míìrù tí ń bẹ níbí pátá yányán wọ́n ní ká ṣàfitì gbogbo dọ̀míìrù yẹn pátá yẹn sọ́dọ̀ Musa ká má sọ yí pé àtàbùt òun ni ó tún wá jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé a máa wá sọ pé a fẹ́ ṣàfitì gbogbo dọ̀míìrù sí wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ nítorí wípé tí a bá ṣe bẹ́ẹ̀ ìdàrúdàpọ̀ ọ̀fẹ́ tún fẹ́ máa ṣẹlẹ̀ so tanafuru allah ya sula tanafuru wọn fẹ́ takora wọn nígbà mísùn wọn lábàá sábì tí gbogbo dọmíìrù yìí sí musa sori tẹfsiri wọn alikashaf wọn ní tá a bá ti sábì tí dọmíìrù yìí sí musa kò ní sí kò ní sí kó jẹ́ kí wàhálà kankan wà so a sọ yìí pé musa tí wọn ń bẹ nú àkótí fáliyúlíkì ìlìyàmù kí odò yáàmù kó wá máa ju Musa lọ Musa ti ń bẹ nínú kíni o ti ń bẹ nínú àpótí àníyànbẹ kódò yáàmù ọwọ́ á ju àpótí lọ ìyá sàfitì ẹ̀ Musa kí gbogbo dọ̀míìrì yóò bára wọn mu lọ bẹ́ẹ̀ so ya yóò wá gbé lọ odò ya mọ wá jù bí sáìlì. yóò wá gbé ni tó bá ń gbé lọ tọ́ba débi tọ́lọ́wọ́ ọba ní kó gbé dé <laughs> ẹ̀rù bọ́lá ti sànú ẹ̀ yọ̀ọ́ wàá gbé síbi bèbè ṣáàtì ṣáàtì olùbà ẹ̀rù pé ọlọ́run ọba ọba tó tóbi ni kóni tó máa gbé nǹkan lọ kó tó gbé síbi bèbè ṣé ó easy tí ò bá ṣàṣẹ ọlọ́run ọlọ́run fẹ́ ká mọ̀ pé àṣẹ òun ọlọ́run ni pé ìwọ omi tó ń gbé lọ yìí o kìí ṣe pé kọ́ máa fi gbá ìgbẹ́ kan kọ́ máa gbé lọ kọ́ ó gbé sórí bèbè iwájú ìtàlẹ́ kíni o fẹ́ àwọn so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí ó yé wa pé ọlọ́run ọba pàṣẹ fún omi kó mú Musa tó wà nínú àpótí kó máa tú Musa lọ ọlọ́run bá ń tú Musa lọ ọlọ́ni yà kúdí hù. àkóso àdúgbò lè wá àdúgbò là. ọlọ́run ní yà kúdí hù wá àdúgbò là. wá àdúgbò là. ọlọ́run ní yà kúdí hù àdúgbò lè. ọ̀tá mi tí í ṣe Fìràáhùn ọ̀tá mi Yakudiu yóò wá gbé Musa ọ̀rọ̀ pé yóò gbá kùtì yóò gbé Musa wá sọ ọ̀tá mi èmi ọlọ́run tó gbé ọba ti sin ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ni ò sin lọ́run ọba ti sin lọ́run ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n tó kí ọ̀tọ̀ ọlọ́run ni ọ kò so ọ̀tọ̀ ọlọ́run ni nítorí pé kò ṣe kí o kò ṣe lọ́run ṣùgbọ́n ẹni tí ń dẹ́ṣẹ̀ tí ń ṣe lọ́run kì í ṣọ̀tọ̀ ọlọ́run ọjọ́ rẹ̀ ọlọ́run níye kọ́dírù tọ́ ààrẹ ó dẹ̀jọ́ tọ́ ọlọ́run níye kọ́dírù má sí ààrẹ àyè wá kó tẹ́yẹ́yẹ́ ká sọ pé gbogbo àyàpọ̀ ọlọ́run ká ti wá sọ pé ọ̀tọ̀ ọlọ́run tẹ́yẹ́yẹ́ ni àwọn afọ́ni kò lè rí bẹ́ẹ̀ ìdí fi ń tẹ̀ lọ́lọ́run ọ̀rẹ́ ọlọ́run níbẹ̀ ìdílé yàgbọ́ ọ̀tọ̀ ọlọ́run níbẹ̀ so bó ti máa rí ni gbogbo kèfèrí tí ò sí lọ́run ọ̀tọ̀ ọlọ́run tán yányán òun làwọn so àìlé ẹjọ́ bá ti jẹ́ fásik àìlé kónú islam so ọlọ́run yá kúndì hu àdúgbò lè. kúndì hu àdúgbò lè wá àdúgbò lá. ọlọ́run ní fíríàwọ̀nà tó jẹ́ ọ̀tá mi tó tún jẹ́ ọ̀tá Musa àwọn àfáà tún ní ó tún jẹ́ ọ̀tá àwọn Bani Israel tó gbé fìyà jẹ wọn ọlọ́run ni yóò wà á gbé yóò wà á gbé Musa ló fi jẹ́ pé àwọn afáà sọ fún wa pé ìtàn wípé àwọn èèyàn máa kọ ìtàn dáadẹ́bà nínú tí àwọn afáà tó jẹ́ àwọn afáà gbà ṣùgbọ́n àwọn afáà ní ànígbà wọlé káwá sọ yìí pé àwọn ọmọ obìnrin àwọn ọmọbìnrin ni wọ́n ń ṣeré létí odò àwọn ni wọ́n wá gbé Musa wá tọkọlọ kọkọlọ gbé fún Asia. Mm -mm ọlọ́run ní yá àkóde ò tó bá ti jù ú jàwáàbù tọ́lábì nìyẹn ọ̀ní fìràhónù gangan lórí àkótí yẹn lọ́ọ̀kan ṣùgbọ́n yẹn pé fìràhónù ọba ni téèyàn bá dẹ̀ pàṣẹ pé kẹ́nìkan lọ gbá kò tiwa tọ́ba bá pàṣẹ ẹ̀ nínú èdè lárúbáwá kò sí tó burú bẹ́ẹ̀ ní èlédè yorùbá gan ká ní pé à ẹ̀ńtọ́ la títì ká wá ẹ̀ síjọba tí ń bẹ lórí oyè òǹkọ́ lọ́la àwọn ọlọ́pàṣẹ rẹ̀ ni. sọ so, ló fi jẹ́ pé fìràhánù gangan lórí àkótí yẹn òun ni násù tó wà zọ ìrù nínú àyá alukurani kẹrin tí nǹkan bá ti wà zọ ìrù àwọn afọ́nù gbogbo ìtàn yòókù àtàwọn ìbá sọlọ yà kù látò gbà wọlé so yà kúndé hu àdúgbò lè so ọ̀tá mi ọ̀ wà gbé musa so ní kí fìràhánù wa ní kẹ́nìkan lọ gbé àkótí yẹn wá so ọ wá gbé ọ wá sí musa so àtọ̀tá musa ọlọ́run nígbà tó wá sí kí ló wá ṣẹlẹ̀ ọlọ́run ni wa alqaitu. wa alqaitu alayka mahabbatan minni. wa alqaitu alayka mahabbatan minni. ọlọ́lẹ́mi ọlọ́run ọba èmi ni mo ju ìfẹ́ àtọ̀dọ̀ èmi ọlọ́run ọba ọlọ́lẹ́mi mo jù sí wọn Musa. tọ́jú ẹgbẹ́ tí bí fèrè àwọn ti rí báyìí

ọlọ́run wa ní kí Fáráò kó máa nífẹ̀ẹ́ Musa ọlọ́run bá ń ṣàlàyé àwọn ó ti sọ wáàyí wáàyí ti parí ń bẹ̀ yẹn bọ́lọ́wọ́n bá ti ṣe wá ọlọ́wọ́n bá ti sọ pé bí wàá yé ọlọ́wọ́n sọ pé èmi ọlọ́wọ́n ọba ọlọ́tún wa tó pé Musa ní bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wà á lè kẹ́yìtò alẹ́ ìka mahabbata minni mo wá ju ìfẹ́ àtọ̀dọ̀ èmi ọlọ́run mo jù sí ọ pé kí wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ so látara bẹ́ẹ̀ náà walitusna ala aini. ọlọ́run ní ìwọ Musa lára oore tèmi ọlọ́run ọba ṣe fún ọ walitusna a sọ́nà àníkéyìn produce nǹkan kọ́ ọ jẹ́ ẹni tí wọ́n máa produce produce yẹn wá ni pé ẹni tí wọ́n máa tọ́jú lètò rọ́bà mo fẹ́ kó jẹ́ wípé wọ́n máa tọ́jú rẹ̀ àlà aini kó jẹ́ pé èmi ọlọ́run ọba báyìí ìmọ̀ wa máa jẹ́ ní tó ṣe pé yóò máa wù ọ́ báyìí wọ́n ti ń tọ́jú ẹ̀ tó ní kú òní kí ni o ojú mi kò sí tó kú òlójú ọlọ́run gbogbo tí ń bẹ láyé ìpàtà yẹn yẹn bọ́lọ́run ti wù wọ́n ni gbogbo tí ń bẹ láyé ìpàtà yẹn yẹn bọ́lọ́run ṣe kí ni o bọ́lọ́run ti ń wò wọ́n nìyí tẹ́yẹ̀ bá mú nǹkan kan wá kò sọ wípé kí ni o kò sí nǹkan mìíràn bẹ́ẹ̀ tọ́wọ́n bá bá mú nǹkan kan wá kéèyàn kéèyàn ò mú nǹkan kan wá kò sọ wípé kò sí nǹkan kan mìíràn bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn tẹ́jọ́ àwọn ṣe à nígbà tí wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ́ alulibait wípé àwọn tó bá ti wá lọ́dọ̀ Fatima tí wọ́n jẹ́ Eh, àwọn ọmọdé ọmọ àtàlì àwọn nìkan ní alibert àwọn afáàní <laughs> lọ́nà yìí wá sọ yìí gbé ara eh, aráalé mi sọ kò sọ wípé ẹ̀lùyúzíbà ankum ríjìzà alibert sọ pé torí pé bàlọ́nà bí wọ́n kó Ali àtàwọn Fatima tó kó wọn jọ tó wá daṣọ bò wọn tó wá ní àwọn eléyìí ni àwọn mi kò sọ àwọn yòókù òbí ṣe kí ni o àwọn míì ètò sara alẹ́ rẹ̀ mọ́ kò sọ wípé kí ni o àwọn yòókù òtún kì í o wọ́n èé ṣe ara alẹ́ rẹ̀ mọ́ so àsìgbọ́ yìí lẹ́yìn àti pé màbí sọ pé àwọn ilé làwọn ará alé mi so ará alé rẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe kọ́sìrù nínú nínú èdè lárúbáwá yìí tí wọ́n ó mú wa ó ti ní àwọn ilá àti náfíyù àbíkẹ́yọ̀ mú iná màá wá tí yóò bá ti mú wa báyẹn ó méyìn wípé èèyàn oh, eh, kàn fi sọ̀rọ̀ ni so kò sẹ́ni kankan nínú wa báyìí tí ò sí ní kíni o ojú ọlọ́ọ̀bí ti wo gbogbo wa nìyí so ọlọ́run sọ fún Musa pé wàlítùsínà àlà àìní mo fẹ́ kó jẹ́ wípé tòrọ́ bá ala àìní kó jẹ́ ẹni tí wọ́n máa tọ́jú kó jẹ́ pèmí ọlọ́run ọba mò ń olóbi ojú mi báyìí ni mo fi ń wú ọ báyìí ọlọ́run bá kàn fi ṣe fún un kó lè bá a mọ títóbi tashrifan li Musa ọlọ́run bá fi ṣàpẹ́lẹ́ fún Musa ni kò sẹ́ni tó lọ́wọ́ bọ̀ ọ́ máa wò so kọ́lọ́wọ́ bá a sọ pé mo ṣe kínní fún ọ nítorí kí n lè bá a pọ́n ọ lé kọ́lọ́wọ́ sọ pé ẹni yóò onìkan ló ní àpọ́nlé yẹn pé <laughs> ẹlòmíì kọ̀ pọ́n ni sọ́sẹ́sẹ́ bẹ́ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ẹ̀ẹ́ gbogbo wa náà lọ́lọ́run ọba a níbi ojú ọlọ́run wà láti sánmà ní kẹ́ẹ́ bá ṣàlàyé fún wa sẹ́yìn náà nam ọlọ́run bá tún ṣàlàyé fún Musa pé kí ni o. ìtàmùsí ukhtuka fatakulu hal adullukum. lẹ́yìn ìgbà tí Musa ti wà ní ọ̀dọ̀ inú ilé Fir'aun mùsùlùmí agbáǹbọ̀ wa ka swatu kọ́sọ́s òun ló máa jẹ́ kí kíní yìí ó tún papọ̀ mọ́ra wọn. bọ́lọ́wọ́ ọba ti máa ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ nìyẹn so yóò sọ díẹ̀ níbì kan ibi ẹ̀ rí pé ti ṣe wáàsí bíi ó kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ bí ó ti gbé Musa dìde ìgbà tí wọ́n lọ ó wá padà sí kíní o ẹ̀yìn gbogbo àwọn tí ń ṣe eré tí wọ́n ń ṣe kíní kò ní kankan kùránì gbogbo nǹkan wà ní yẹn sọ́ọ̀tù kọ́sọ́ọ̀sì ọlọ́run tó ìtàn ni ó ń tó lọ ni. ó ń tò ó lọ ni ó ń tò ó lọ ni ṣùgbọ́n níbí ọlọ́run kò mú ìbàdàn ọlọ́run pè wá ọlọ́run bá tún wá gíní o sọ́dọ̀ dára bẹ́ẹ̀ ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa ọlọ́run ní ìdí tẹ́mu sí uktuk. ìdí tẹ́mu sí uktuk àbátakùlù hàlẹ́ àdúlùkùn aláàmẹ́yìn yàtúfọ́lù. ó ní nígbà tí uktuk àǹtí rẹ̀ sísítà rẹ̀ nígbà tó di ẹni tó ṣe yí pé ń rìn bó dẹ pé màmá rẹ̀ ló ní kọ́ máa yàn máa kanu sọ́dún kọ́sọ́ọ̀sì màmá Musa ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ó wá ní kí sísítà Musa ẹni tó tún ju Musa lọ kọ́ máa tẹ̀lé kíní yẹn lọ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ pé nígbà tí kíni o sísítà rẹ̀ tó rìn tẹ̀lé àpótí lọ sọ ó wá débẹ̀. So, so sísá rẹ̀ yìí òun ni mariam ló kọ rẹ̀ ń jẹ́ mariam bunu imran torí pé musa náà ń jẹ́ musa bunu imran so mariam tó dẹ̀ jẹ́ ìyá jésù náà ó kọ tó náà tó ń jẹnu lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n wá pa méjèèjì pọ̀ wọ́n sọ pé mariam tó jẹ́ sísá musa olóbi ẹ̀ẹ́ lóbi isa ti ṣe kíní àwọn kan ti ṣe tí abẹ́ tí wọ́n ti papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n àwọn afáà sọ pé méjèèjì ò ṣe kíní o kò papọ̀ mọ́ra wọn ó kọ́ lọ́ papọ̀ o àwọn méjèèjì yàtọ̀ sí kíní o yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì ọlọ́run bá wọn ṣàlàyé fún wa pé. إذ تمشي أختك فتقول هل أدلكم على àǹtí rẹ débẹ̀ ó ní fatakúùlù alẹ́ àdúlùkùn aláàmáyẹ̀kìfùlù ọmọ yìí ṣé kí n tọ́ yín nìkan nígbà tí Musa ò gba ọyàn wọ́n lè fẹ́ tọ́jú ẹ̀ ó sì gbọ́dọ̀ mu yàn nítorí ẹgẹrẹ fi ń bẹ̀rẹ̀ oúnjẹ tiẹ̀ nìyẹn ọwọ́ àni ṣé kí n tọ́ yín nìkan aláàmáyẹ̀kìfùlù ẹni tó ṣe wípé ó máa tọ́jú ẹ̀ tí ó fún nam farajanaka. farajanaka ila ummika kay taqarra aynuha. ọlọ́ni àwa dá ìwọ Musa padà ìlà ummika a dá ọ padà sọ́dọ̀ ìyá rẹ kéètà kọ́rọ̀ àìnú à ìyá rẹ ti wò a ah, ọmọ yìí ti bọ́mọ lọ sì ti ń bà á ọlọ́ni àwa dá ọ padà nítorí pé a fẹ́ kí ojú ìyá rẹ̀ ó tutù kí ojú nìkan ni ó tutù ojú kan jẹ́ júsíù kan nínú gbogbo nǹkan tó bẹ́ tutù torí pé bẹ́ẹ̀ ni ti máa ń mọ tó bá tutù lára èèyàn so látara bẹ́ẹ̀ ọlọ́run nítorí kí gbogbo ara ìyá rẹ̀ ó lè balẹ̀ kó lè bá a tutù kó lè bá a balẹ̀ wàlá tahzan. wàlá tahzan. nítorí kí ìyá rẹ̀ ọmọ bàá máa jẹ́ ntí ọmọ banú jẹ́ òun la fi dán ọ padà sí ọ̀dọ̀ ìyá rẹ àtúwà ìyá tí ń bẹ̀rù ọlọ́run bá wa ṣe nǹkan dọ́bù fún ọlọ́run ni kò jẹ́ pé ó dá padà ó dá ọmọ padà sọ́dọ̀ rẹ̀ wọ́n o wá ń sanwó pé ó ń fọ́mọ rẹ̀ lọ́yẹ̀ wọ́n tó wá ń sanwó ẹ̀ fún ẹ̀wà <laughs> ní ọlọ́run fìlà ló kí wọ́n gbé wá àwọn olówó ló gbé wá kì í bí ṣe pé tálákà ló gbé ọmọ wá sọ́dọ̀ wọ́n kí ni o ọyàn fún ẹ mọ̀ pẹ̀lú ẹni báwọn tí ẹ ti wá gbogbo ọyàn tí wọ́n gbé wá tí wọ́n kọ̀ọ̀kan ẹgbẹ́ yẹn bá wá iṣẹ́ yẹn bá wá ẹni tó fẹ́ báyẹn ṣiṣẹ́ téèyàn ò rí téèyàn wá rẹ́ nìkan tó fẹ́ ṣe bóòlù yóò ti ṣe bóòlù yóò ti fún yóò ti lówó tó ẹ̀dọ́ ni tó wọ́n gbà ní yóò ní gbèjè tún fún ọ sí ẹ̀kọ́ lọ́wọ́ bá ti ṣe àpẹ́lẹ́ fún yàrá Musa ọlọ́run ṣàpẹ́lẹ́ fún un lóbi tí táwọn náà bá dúró tọ́lọ́run ọlọ́run bá náà máa ń ṣe dáadáa fún ẹni tó bá dúró títí ẹ̀ ọlọ́run tún wá sọ fún Musa pé. qatalta nafsan fanajjaynaka minal ghamm. ọlọ́run ìwọ Musa ó tún pààyàn ó tún pààyàn ọlọ́run àbọ̀ àṣàlàyé yẹn fanajjaynaka minal ghamm. fanajjaynaka minal ghamm. ọlọ́run ní àwọ̀ ọlọ́run ọba nígbà tó wá ń banú jẹ́ lórí ẹ̀ńtọ́ ọ̀pá nǹkan tó jẹ́ pé ọba borí ìlà ẹ̀mí èèyàn àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n bá ti dẹ́sẹ̀ gáàmù ti dé báwọn nìyẹn nítorí bá gba gbogbo ẹ̀mí èèyàn tí yóò lè ro nǹkan míì mọ́ òun ni wọ́n ń pè ní gáàmù ọlọ́run ni àwa lọ mínà lè nítorí borí ẹ̀mí ẹ̀ pé o ti dẹ́sẹ̀ wípé bóòlù ọlọ́run ọba ó ti forí jì ọ́ ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa là so látara bẹ́ẹ̀ kó o ti gbé àmàka ilé lọ sọ kíákà. So, nínú Suratul Qasas láti lè fi tó jọyọ̀ ẹ̀mọ́ ìtàn yìí dáadáa òun tó wá jẹ́ kó kílẹ̀ sọ láti àyà ẹlẹ́ẹ̀keje sí àyà ẹlẹ́ẹ̀kẹtàlá. wa awhayna ila ummi Musa an awdi'i. ọlọ́run ọba wa awhayna ìlà ummi musa. an àwùdírí. ọlọ́ni tá a sọ fún ya musa ni wípé arúdì ìyí ọmọ yìí ó fún lọ́yàn nígbà tó bí tán ọlọ́run ni a sọ fún ìyá musa wípé fún lọ́yàn ó bí pé tá kọ́kọ́ nìyẹn àwọn àfáà wa gbé méjèèjì pọ̀ ni pé ó gbé sínú àkótí. inú akoti ni máa gbé e sí yóò wá máa fún ní o yóò máa fún ní so ọlọ́run ni aya ti ta kanú tọ́ a ni pé ikúndì fi ìfi taabut ọba ti fẹ́ ma ọmọ yìí o gbé sínú àpótí ọlọ́run bò ní o gbé dání kó gbé lọ gbogbo bẹ́ẹ̀ mi mọ̀ ń sọ. So lóye káwọn afa máa ń ṣàlàyé fún wa wípé sábàbí èèyàn máa ń mú sábàbí ta òní pé kí ni ẹja àwọn oṣù bẹ́ẹ̀ kò sí wàhálà kankan ìjọba bá ti ní yóò kú ni yóò kú ara o ọ̀wọ́ náà bàbá ó ti gọ̀ pamọ́ tó gọ̀ pamọ́ tí bàbá ti rà á bá yẹn yọmọ pé ẹ̀ẹ́n ìjọba ń kádàrà nìyẹn àyè sọ pé ọlọ́run ti mẹ́tí ó kú ọlọ́run ti kọ́ ẹ wá mọ́ kọ́ <laughs> mọ́ dáàbò bora rẹ̀ ọlọ́run ọba sọ fún un pé kọ́ máa gbé sínú àkótí so tó bá ń gbé sínú àkótí tó bá ti fẹ́ fún un lọ́yàn kọ́ máa lọ fún lọ́yàn yóò máa gbé látinú inú àkótí yóò wá máa ṣe kí ni o yóò máa fún ní ọ̀yàn ọlọ́wà ní wáyídá kìftì àlẹ́ yìí. fàyídá kìftì àlẹ́ yìí fa àlèkìn fìlíyàn. ọlọ́ni tó ọba wa ń bẹ̀rù pé bó ti lọ gbé nínú àkótí yẹn tó ń fún lọ́yàn tó ń dá padà sínú àkótí tó bá yẹ pé ẹ̀rù bá wa ń bọ̀ ọ́ ọ̀dà ń gbà náà. fàáríkì ìfìlíyàn. wá mú ọmọ yìí wá lọ gbé sínú odò river nile lọ gbé síbẹ̀ lọ gbé àkótí yẹn ọmọ yẹn tó wà ní àkótí kó gbẹ pẹ̀lú àkótí kó lọ gbé sínú river nile ọlọ́ni kó lọ gbé síbẹ̀. wàlá takhafi wàlá tahzani. ọlọ́ni ìwọ ìyá Musa ọlọ́ni má bẹ̀rù má dẹ̀ banú jẹ́. iná rọ̀dúhù ilé. ilé igi wàjà dàmú pé àdéhùn ọlọ́wọ́ bá iná lọ́ọ̀lá yóò kúlé fún mi àdé ọlọ́run ti sàdéhùn èèyàn tí èsì àdéhùn sọ ọba kò yapa rẹ̀ rárá iná rọ̀ọ̀dúhù ilé. ilé ọlọ́ni àwọn aláàdá ọmọ yìí padà wá sọ́dọ̀ rẹ̀ wàjà ìlú minal mursalin ọlọ́ni ọmọ yìí ó padà dìkan náà àwọn ànábì ọlọ́run tí ó sì méjì mbẹ́ sí ọlọ́tara bẹ́ẹ̀ ní bàbá ti sàdé ṣùgbọ́n bó jẹ́ pé obìnrin ló jẹ́ pé ọkàn rẹ̀ tí n tá a dá sínú ẹ̀mí ni fáwọn obìnrin ọkùnrin sì tún lè fọkàn kó díẹ̀ ọlọ́run ní fàtàkọ́tọ̀ fàtàkọ́tọ̀ ọlọ́run ní fàtàkọ́tọ̀ àwọn èèyàn àwọn aráalé sọ áàlù yẹn lè jẹ́ nìkan nínú wọn ẹnìkan gbogbo ò lè gbàkútì. ìkànnì àwọn aráalé pèrè àrùn pàlìtàkọ́tọ̀ wù òun ló pìkẹ̀ òun ló pìkẹ̀ láwọn sopọ̀ mọ́ ètò wà ń bí yìí pé fèrè àrùn ló pé kọ́ lọ gbé wa òun wá pìkẹ̀ fèrè àrùn wa àkàndà rẹ̀ òun <laughs> wá gbà. sọ ọ̀dọ́ ni pé èlìtàkọ́tọ̀ kéèyàn pìkì nǹkan ni. so kéwàá àkájá nǹkan ó gbé nǹkan fún yàrá yìí o sì gbà ní so méjì ọlọ́wọ́ bá òtijọ́ òtijọ́ bára wọn mu so ọlọ́run ń fún wa pé. màlítàkọ́tọ̀ ọwọ́ o líyẹ àdúgbò wà àwọn láàmù yẹn láàmù ni kò ní láàmù ọlọ́run ní tí ó padà wá ṣẹlẹ̀ ni pé ntí wọn yẹn ó padà bọ̀ wá gbẹ̀yìn fún wọn pé yóò padà lọ di àdúwá ọ̀tá ní ọ̀padà dì fún gbogbo òdílé ọ̀tá ní ọ̀padà dì wà áza náà ẹ yóò di ìbànújẹ́ fún wọn pé àbáṣí màá ah, ọbọdà gbẹ́njẹ́ òní ẹ̀ka ti pàdánù ni o. àṣẹ <laughs> <laughs> náà bẹ́ẹ̀ ni. láàmù na náà ni àwọn àfáwa ni ni so bebe bó ti wọ̀ so láàmù lẹ akíba ọlọ́ọ̀bá máa lò ó náà láàmù tààlì bá kankan náà jọ làwọn méjèèjì reason ni láàmù tààlì ọlọ́ọ̀bá ni he ni tààlì nìyẹn nítorí kó lè bá a jẹ́ kò ní báwọn báwọn tó lè báyìí kó lè bá a jọ́ta fún wa àtìbànújẹ́ fún wọn kò lè òun kò ní ohun tí yóò bá jọ́ta àtìbànújẹ́ fún tó ti mọ̀ bẹ́ẹ̀ kò ní rí so akíba ní lámù akíba láàánú láàánú pé ní lámù tàlí òun náà wọn àti lámù tàlí bákan náà wọn ti jọ ń ṣiṣẹ́ sọdáwádìí wáyé lámù tàlí àmọ́ ṣé kí ni o sọ àá wò síra wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àmọ́ lákèsí sí pé sékèsí lámúlẹ̀ àkìbà àìmọye ìgbà òun náà ni ọlọ́run ọba lò ó ní àìmọye ọ̀nà sọdọ ẹgbẹ́ kò sí àsìkò. wàkọ̀ọ̀lá musa rọ́bàdà ìnàkà àtà ìtàfẹ́rẹ́ àwọn wàmẹ́lẹ́ àwọn zinatan wà amúwálá. àfàwọn aka fún wa nù ní suratu Yunus <laughs> wípé ọlọ́run ọba ní ìwọ musa ìwọ náà ẹ ọlọ́ musa ní ọlọ́ni musa musa sọ pé rọ̀bánà ìwọ ọlọ́run ọba. innaka ataita fir'auna wa mala'ahu zinatan wa amwala. ìwọ ló fún Fir'auna àtàwọn jàmá rẹ̀ ní nǹkan ọ̀ṣọ́ ó tún fún wa lówó suratu Yunus aya eighty eight ó tún fún wọn lówó ìwọ ló fún wọn. ilẹ̀ ara ti dúnìyà. ìwọ ló fún wọn ní àwọn dúkìá yìí nínú sẹ̀mí ilé ayé ìwọ ló fún wọn nínú nínú sẹ̀mí ilé ayé ìwọ ló fún wọn. rabbana liyudillu an sabilik. wọ́n ní ìwọ ọlọ́run ọba sọ́nà wọn wà fún yàn lówó nítorí pé kí wọ́n lè bá a máa sìn yàn lọ́nà ṣé rísìn lọ́wọ́ bá fún ọ lówó nìyẹn àní <laughs> pé ní rísìn nítorí wípé ìgbẹ̀yìn tí wọ́n padà ṣe òun náà ni wípé wọ́n máa sọ àwọn èèyàn nù ansabilik kó o lójú ọ̀nà rẹ̀ o tún mọ̀ pé tí wọ́n padà parí ẹ̀ fún ẹ ni pé wọ́n máa kégbé rízì láwọn àtúnwà rẹ̀ sí o tún mọ̀ pé tí wọ́n padà ṣẹlẹ̀ sí wọn òun náà ni pé wọ́n padà máa jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa sọ àwọn èèyàn nù kó o níbi kí ni o kúrò níbi ojú ọ̀nà títí ọlọ́run ọba sọ sọ ló jẹ́ pé <clears throat> àwọn afẹ́ àmọ́ ní ká máa wo láàmù tàlídì dáadáa yóò náà wà ní sọ́tù lukman ní sọ́tù lukman láàmù yẹn láàmù lẹ́ akíbà ní àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run ní wàmínà nas ما يشتري لهو الحديث ومن الناس من يشتري لهو الحديث ọ̀rọ̀ náà ẹ̀mẹ́yà àwọn èèyàn kan wà tó yẹ pé nínú àwọn èèyàn ni yóò lọ́ọ́ máa jẹ́ pé wọ́n lọ́ọ́ máa ra لهو الحديث àwọn nǹkan tí ó máa jẹ́ nǹkan eré lìyùdí ńlá à ń ṣẹ̀bi ìlú. ọlọ́run ní ìjọ́dẹ̀ máa gbẹ̀yìn nǹkan eré tí wọ́n rà yẹn yóò sọ wọ́n nù kúrò lójú ọ̀nà báwọn ọmọ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ní ara nǹkan ni sọlá sọ pé ara tí wọ́n máa tẹlifíṣàn gbà máa tú bẹ́ẹ̀ sí pé òun náà wà ni. gbàtẹ́yìn fẹ́ lọ rà kì í ṣe bí sítì ọ̀fẹ́ fi ra ni pé kò ní jẹ́ o kírun ṣùgbọ́n gbàdọ̀ bá gbé délé ákíbà rẹ̀ náà ni kò ní jẹ́ wọn náà lọ kírun yọ̀ọ́bà yọ̀ọ́bà ṣe kí ni yọ̀ọ́bà dán dókòwà níjẹ́ ọlọ́kírun akiba nìyẹn ìjọ padà máa ń gbẹ̀yìn ẹnu so láàmù ta ló ní ká máa sọ o lè jẹ́ láàmù lẹ̀ akiba nígbà míì. na ọlọ́run ní inna fir'auna wa amana. inna fir'auna wa amana wa junu junudahuma. ọlọ́run ní fir'auna àti amana wa junudahuma àtàwọn ọmọ ogun àwọn méjèèjì. kánú kọ̀ọ̀tì. ọlọ́run ni wọ́n ṣàṣìṣe ọlọ́run ni wọ́n tàṣe ọlọ́run ni wọ́n ṣe mistake nítorí gbé kí ni owó tí wọ́n dààmú fún tẹ́ pa àwọn yẹn nítorí ẹ̀ owó tó wà padà dọ́dọ̀ wọn yìí owó tẹ́ fẹ́ para wọn sí nítorí ẹ̀ sọlọ ẹgbẹ́ kéèyàn wọn dààmú ara rẹ̀ gbìyànjú ni wọn náà gbìyànjú ọlọ́run pé kọ́ tẹ̀ wọn lọ́wọ́ so látara bẹ́ẹ̀ yẹn máa ń gbìyànjú ọlọ́run wa kọ́ láti múra àtúfẹ́ rà. láti múra àtúfẹ́ rà ọ̀nà kó rọ̀tò àyìnì lè wà láti. ẹ̀rí nígbà tí ìyàwó fìràwọ̀nà wá rí Musa wà kọ́ láti múra àtúfẹ́ rà ọ̀nà ìyàwó fìràwọ̀nà wá sọ ọ̀rọ̀ yìí ìyàwó fìràánù ó sọ gbólóhùn yìí. qurratu aynin li walak. ó ní wípé qurratu aynin li ọmọ tó dé yìí àti ìwọ ọmọ tẹ́tẹ́lẹ̀ mọ̀kúrì kọ́dẹ̀ nìyẹn ara qurratu aynin li walaka ọmọ gidi nìyí ọmọ tí ó tù wá lójú nìyí àti àkúdèdè àrọ́mọbí tẹ́tẹ́lẹ̀ ọmọ yìí lọmọ tó ṣe kí ni o tí ó tu èmi lójú tí ó ṣe kí ni o tí ó tu wọn náà lójú sọ nínú ọ̀rọ̀ tí Ibn Abbas sọ ni pé eh, wọ́n ní ọ̀rọ̀ tí Ibn Abbas sọ ni pé fìràwọn náà sọ báyìí pé yẹkúnù lákà yẹkúnù lákì ìwọ ni eléyìí tí ẹ lọ máa wúlò fún pé kó jẹ́ kúrátọ ayé fún ọ wọn àmọ́ lí fàlà ájátà lè fi ìsẹmí o ọmọ kí ọmọ kí lọ́kàn mi pẹ̀lú ọmọ tí wọ́n gbé wá kéègbé fìlànà onífẹ̀ẹ́ rẹ̀ onífẹ̀ẹ́ ọmọ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ni pé ah ọmọ dáadé wá rí ẹjọ́ yìí yóò wá jẹ́ ọmọ fún wa òní ara ló fi jẹ́ pé Ibn Abbas ní pé òun fi ọlọ́wọ́ bá téèyàn máa fi búra búra tó bá lè sẹ́gbó náà lè gbà wípé ọ̀rọ̀ tíyàwó òun sọ yẹn tá ló bá gbà wọlé ni pé ah ọmọge ọmọ ni ó sì máa wúlò fún wa ọlọ́run lè má ní kí rẹ̀ ó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ìlànà àwọn akádàrà ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ òjò gbà wọlé. Hmm, sọ wa ní látẹ̀tùlùhù. látàkùtùlùhù ẹ̀sà àyànfà àná. ó ní ẹ má pa o àṣà àyànfà àná ọmọ yìí ìtí mò ń expect ni wípé ó máa ṣe wá láǹfààní àwọn ọ̀nà tẹ̀kídà wò wá ládàá. àbí kó jẹ́ pé gbàtọ́ bá yá ọkùnrin kan ń sẹ agídé wọn ni ó lè yẹ pé wọn yá gan afẹ kan sọ pé ọmọ àwa gangan tá a mọ̀ pé lọ́mọ wa. gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n là ẹ̀sìn òrùn náà ọmọ pọ́tà àwọn ti dé wọ́n ọmọ ọlọ́ni fún wa asibá fún adùn mímú sàfárìgọ́. ọlọ́run wa ní ọkàn ya Musa asibá fàrígọ́n kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. sọ ọkàn ya Musa kò sí téèyàn bá ń bá sọ̀rọ̀ kò lè gbọ́n dé ìwúrọ ó ti pòfo nǹkan kan tó kù bẹ́ẹ̀ ni pé bóòlù owó ti rọmọ òun nǹkan kan ló kù nǹkan tó kù bẹ́ẹ̀ ni nǹkan kan wà ń bẹ́ẹ̀ tí nǹkan kan bá ti wà nú ọkàn tí mi ò sí ń bẹ́ẹ̀ mọ́ òun yẹn ti wà fáàrí gan ẹlẹgbẹ́ tí ẹgbẹ́ bá ṣẹlẹ̀ sí àdánwò kan ṣẹlẹ̀ sí tó gbé àdánwò yẹn sínú ẹ̀mí ọkàn yẹn wà fáàrí gan àdánwò yẹn nìkan ni àdáwò yẹn nìkan yóò ṣe ni o ni ó ṣẹ́kù síbẹ̀ wọ́n á yẹ ṣẹ́kù síbẹ̀ kò rí lẹ́sẹ̀ yẹn gán so àìní lẹ́sẹ̀ nǹkan kan yẹn o ti kó ba ọlọ́run ní ọkàn ya musa wà wà fáàrí gan. ọlọ́run ní ọkàn ya musa ó pò fòtán yáyá náà mi. kàdátì ọlọ́run ọba ní ìyá musa ó ní ìyá Musa fẹ̀ díẹ̀ ló kù ìtọ́ àmì ẹ̀ dájúdájú káádá ti túbú níbì yìí ìyá Musa díẹ̀ ló kù kó sọ wípé à ẹjọ ọmọ mi lọ́wọ́ àánú àpótí o tí ń sà lọ ẹ̀rọ ọmọ kan lọ́wọ́ àánú ó bẹ̀rẹ̀ ló sọ bẹ́ẹ̀ à obìnrin ó bẹ̀rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọlọ́ni láwọ́lá ń rọ̀ bá tilẹ̀ alákọ̀ọ́lù bíà ọlọ́ni àwọn ọlọ́run ọba aládé nǹkan mọ́kàn rẹ̀ lájọ ló sọ. ọlọ́ni àwọn ọlọ́run ládé nǹkan mọ́kàn rẹ̀ láàjọ lè sọ ó fẹ́ sọ wọn ló bá ti pàdé bí kò sọ̀rọ̀ fún wọn ni pé ọmọ mi wọn gbénú àkótì ọmọ ti ọmọ ti sàlọ́ ní ìsìn báyìí bí kò sàlàyé fún wọn ni. <laughs> ṣùgbọ́n ọlọ́run la di ọkàn rẹ̀ mọ́ ọlọ́run sọ bọ́kọ̀ òbí ti rí ọlọ́run ṣàlàyé fún wa. ọlọ́run jẹ́ kó yé wa wípé n táà di ọkàn máa túmọ̀ ẹ̀ sí tàlí afẹ́kọ́ jẹ́ mú mi nínú àbíkọ́gbé ìgbẹ̀yìn rẹ̀ ó ṣe kí òkọ́ jẹ́ mú mi ni. so ọlọ́run ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ ṣàlàyé ọlọ́run akọ́ láti lè òkútì yìí. akọ́ yẹn wá lọ bá sísá Musa wọ́n wá ní kù sí ì máa tọpa rẹ̀ lọ máa tọpa rẹ̀ lọ olórí ọmọ lórí àlábí lọ kà á ó ní máa tọ ipa rẹ̀ lọ fàbásùrọ̀ ti bì í àjùlùbẹ̀. sísà yẹn wá rí Musa anjúlùbẹ̀ ó rí ní apá ẹ̀gbẹ́ kan apá ẹ̀gbẹ́ kan lé fèrè áùn ó ń bẹ́ẹ̀ kíni ọ. wàhùn ńlá yẹ̀sọ̀rọ̀. àwọn ọ̀dọ́ ẹ̀mọ́ gángan tí wọ́n bẹ́ẹ̀ nìkan ti wọ́ àwọn ọ̀gbẹ́ nìkan rẹ̀ àwọn wọ́n kàn discuss láàrin ara wọn ni nam. wàhàrọ̀mùnà aláìyí mọ̀rọ́dì àríwọ̀ kọ́bẹ̀. ọlọ́run ni àwa sọ di èèwọ̀ fún Musa alimọ̀rọ́dì à so a lè pè ní obìnrin tó ń fọmọ lọ́yà máa jẹ́ mùrìdí àtù so tó bá wà fún àwọn lè mú wá pé kó tún mú wá ní mọ̀rọ́ dé à àwọn obìnrin tí ń fọmọ aláàbẹ̀ wọ́n yẹ kó mú ní jámù ìmọ̀lẹ́ salim ní mọ̀rìndì art ṣùgbọ́n nǹkan tí ọyàn náà gangan fúnra ara rẹ̀ ń tà ń mu sọ ń tà ń mu gangan òun náà mádùúdọ́ à òun náà ló jẹ́ kí ni o mọ̀rọ́ dẹ̀ so wà rọ́múná àlẹ́ ìlmọ̀rọ́ dẹ̀ à. rọ́múná àlẹ́ ìlmọ̀rọ́ dẹ̀ àmì èèyàn mímu pátá yẹ́yẹ́ ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá sọ di èèwọ̀ fún bí kọ́bílù síwájú tí kí ìyá rẹ̀ ó tó dé gbogbo ẹ̀ láàjò rí mu láàjò mu náà mu. Bàbá láti hálẹ̀ àdúrà lóko mú àdá àhàlẹ̀ báyìí ṣe ìwà kúrú náà. Ìgbà tí sísá rẹ̀ wá débẹ̀, òun ló wá sọ pé ṣé kí n tọ́ yín nìkan àlá àlì bẹ́ẹ̀tìrú. ara alẹ́ kan ẹnìkan aálù yẹn náà tún túmọ̀ sí bẹ́ẹ̀ yẹn ara alẹ́ kan ṣùgbọ́n torí aálù yẹn ni wọ́n lò náà fi wá ní jámù yẹ́kìfù lùúnàwù tí yóò tọ́jú ọmọ yìí fún yín làkún yóò tọ́jú ẹ̀ fún yín náà wàhùn làwọn náà sí. wàhùn làwọn náà sí. ara alẹ́ tí mo sì sọ yìí wàhùn làwọn náà sí òun ẹni tí ó bá yín tọ́jú ọmọ yín dáadáa ni tí ó tún rèé ìyẹn ni tẹ́rìbíà ká fún ọmọ ká máa advice ẹ̀ ká máa kọ́ lẹ́kọ̀ọ́ so wọ́n gbàgbé eléyìí ó tún fún ní lọ́yọ̀ máa gbé tẹ́rìbíà ti bẹ̀rẹ̀ láti bàtà dín fún ọmọ lọ́yàn kéèyàn máa sọ pé ọmọ yóò mọ nǹkan kan kò yẹ kéèyàn máa sọ bẹ́ẹ̀ pé à ah, sọmọ yẹn wá mọ nǹkan kan ni èèyàn wọ́n lọ máa sọ ẹ̀gbẹ́ ọmọdé wà ń lẹ̀ẹ́lẹ̀ ẹ̀jẹ̀ á máa súnmọ́ra wa so ọ̀ràn ẹ ní kò tí kò tí gbọ́n ẹ máa sun ọmọ yẹn náà ẹ máa pọ́nlé ẹ máa pe ẹ̀dá kan náà lò ní ẹ má máa pé kò tí gbọ́n pé kò tí gbọ́n so ẹ máa ẹ máa ẹ máa sàpọ́nlé tiẹ̀ náà so wàhùn làwọn náà sì ó bẹ dáadáa ní tí ó tọ́jú ẹ ọlọ́run ní paradad náà wù. paradad náà wù ìlà òun ní káyíkà kan rọ̀ ẹ́ nù àwọ̀ làtàkùn jáde ọlọ́ni àwa dá Musa padà ìlà umi yìí ọlọ́ni àdá padà sọ́dọ̀ ìyá rẹ̀ kéètà kọ́rọ̀ àyẹ̀nù à ọlọ́run sọ bẹ́ẹ̀ kí ojú ìyá Musa kó lè bá a tutù ọlọ́ni àdá padà náà nítorí kí ìyá Musa mọ̀ bàbá nu jẹ́ gẹ́gẹ́ bó ti wà nù sọ́ọ̀tù tọ́ àná. نعم ولتعلموا أن وعد الله حقا ọlọ́run fẹ́ kí ya musa mọ̀ wípé àdéhùn ọlọ́run ọba òdodo ni. wàlá kéwìlà sọ̀rọ̀ ńlá ọ̀làlọ́. ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ wípé àdéhùn ọlọ́run ọba òdodo ni. so eléyìí ni súrà tẹ́tí ọlọ́run bá fi ṣàlàyé fún wa tá a bá wá dà pọ̀ mọ́ ìjọba ọba ṣàlàyé fún anú sọ́ọ̀tù a àwa náà ó rí i pé àlàyé méjèèjì ọjọ́ nǹkan tó jẹ́ pé ọ̀ràn ra wọn lọ́wọ́ náà. wàkàtà ni iná tàbí kúrúlá. ọlọ́run ọba sọ fún Musa pé wàkọ̀tálítà nàfsán. wàkọ̀tálítà nàfsán balẹ̀ jẹ́ ìlànà tàbí ìlànà kan mú ọlọ́run ní Musa pa ẹnìkan a rẹ̀ ti ṣàlàyé fún wa sẹ́yìn pé kí Musa tó kúrò nílẹ̀ Mísírọ̀ òun ló ti pa ìran kan ẹnìkan nínú àwọn ìran fèrè áùn tó jẹ́ pé gbàdí fìlànà ni kí wọ́n lọ mú wá òun náà ni Musa sá jáde tó wá gba Mọ́díyánà ìlú kan tó ń pè ní Mọ́díyánà Musa wá gbabẹ̀ lọ ó sá máa wọn tí wọ́n fẹ́ mú un ó sá mọ́ wọn lọ́wọ́ ọlọ́run bá wá ń ṣàlàyé fún Musa ń bì wípé. ìwọ Musa ó pààyàn lóòótọ́ ló pààyàn pẹ̀lú àṣìṣe pẹ̀lú kọ́tọ̀ mistake ló fi pààyàn àwọn ànábí ọlọ́run bá máa ṣe mistake mo ti sọ fún wa sẹ́yìn àṣìṣe òun ni Musa fi pààyàn ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé pé Musa ìwà nìyí ìwọ ọlọ́run ọba ti gba túbà rẹ̀ ìwọ ọlọ́run sọ pé fànàjà ìnáka ọlọ́run ni àwa là ọ́ kúrò níbi tí ń bọ̀ ń jẹ́ pé ọmọ ti pa yẹn ọmọ ti pa yẹn ọlọ́run ni àwa gba túbà rẹ̀ nìyẹn àforíjì lọ́la bá fi gbólóhùn yẹn ṣàlàyé so látara bẹ́ẹ̀ tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmọ̀ bóyá gbé Musa gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá ti forí jì wọ́n wọ́n tún padà máa rìpítì ẹ̀ padà kìí ṣe gbọ́dọ̀ tí ìforí ẹ̀ṣẹ̀ yẹn jì wọ́n ṣùgbọ́n àpọ́nlé tọ́lọ́wọ́ bá fẹ́ ṣe fáyàn bí ọlọ́wọ́ bá fẹ́ fún ní mọ̀kọ́mù mahmud gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá gán sì ti mọ̀ pé ànábì lọ́lọ́wọ́ bá fún àwọn tí wọ́n jẹ́ wúlùlẹ̀ azmi tí wọ́n bá ti wá bá ìkọ̀ọ̀kan nínú àwọn mẹ́rin yàtọ̀ sànàbí gbogbo wọn ti mọ̀ pé ànábì ọlọ́run ṣe lọ́gàá wọ́n wá ń darí ẹ̀ sọ́dọ̀ ànábì ṣùgbọ́n wọ́n wò nǹkan kan dáhùn ẹbí lé darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn wọ́n wà á mẹ́ńṣán kí ni o ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ló fi jẹ́ pé isa alẹ́ sọ̀rọ̀ àti wàsálà owó ọ̀mẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ náà àdìsí yẹn ó kàn ní wọn lọ bá ànábì yìí so òun náà ó yẹ kó sọ yí pé èmi tí wọ́n ti mú lọ́lọ́run àti yá mi kò sọ bẹ́ẹ̀ tó wà náírà kùránì kò sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹ́gàn sọ ẹ̀ṣẹ̀ yẹn ni ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ yẹn jì wọ́n sọ ọlọ́run bá ti forí ẹ̀ṣẹ̀ ó ti fi kí ni o ọlọ́run ti fi jì Musa ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ náà ọlọ́run ti fi jì Musa nam. ọlọ́run bá wá ń ṣàlàyé fún Musa wípé wàfàtànáàkà fùtúùnàn àwọn afọ́jú tafsir ìtumọ̀ méjì òun náà ni wọ́n túmọ̀ nínú tafsir pé alákọ̀ọ́kọ́ òun náà ni ká tẹ̀sèyàn alákọ̀ọ́kọ́ ni pé ká gbìdánwó èyàn ọlọ́run ní àwọn ọlọ́run ọba wàfàtànáàkà ìwọ Musa àwọn ọlọ́run ọba ti gbìdánwò rẹ fùtúnà fùtúnà yẹn máa jẹ́ mọ́sídàrí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn agbìdánwò rẹ gan-an ọlọ́run ni a ti gbìdánwò rẹ gan-an nítorí pé Musa àìmọye wàhálà ló kojú ẹ̀rẹ́ wo bẹ̀rẹ̀ gbèsè ayé Musa. ẹ rí i pé pìtì náà ní gbogbo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ìgbà tí wọ́n lóyún ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n lóyún ẹ̀ ìgbà tí wọ́n bí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n bí ìgbà tí wọ́n gbé nínú omi ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ìgbà tó wọ́n gbọ́dọ̀ lé mú tí a lé <laughs> ó ti kọjá lórí àwọn wàhálà tó pọ̀ wàbàtà mẹ́ta kílò fòtúùnà ìbẹ̀rẹ̀ ayé Musa tọ́lọ́wọ́ bá ti pe Musa gbogbo ẹ̀ ewu àtìbẹ̀rẹ̀ ayé títí títí títí gbàdọ̀ngbélé fìdáhùn ọkàn lè lé balẹ̀ gbogbo gbàdọ̀ngbélé fìdáhùn wọ́n lè gbára lọ́ọ́ di tẹ́tì fìdáhùn gbogbo gbàdọ̀ngbélé fìdáhùn pàdánayẹ ọkàn lè lé balẹ̀ ìgbàdọ̀ngbélé sá lọ sí. Si, mọ́díyànù gan ọkàn rẹ̀ ò lè balẹ̀ ẹgbẹ́ fi ra alágbára ni tó lè ní kí wọ́n wá wá sí mọ́díyànù ọkàn rẹ̀ ò lè balẹ̀ ìgbàdàn lóhun tó pè é lọ́wọ́ tó fi lọ́kàn balẹ̀ tọ́lá tó pè tó ṣe sọ pé mo sọ́ ọ́ lòjíṣẹ́ ọlọ́run á fún ní mújísà tí ó máa dẹ́rù bá fèrè àwọn mújísà tí ó máa dẹ́rù bá fèrè àwọn ọlọ́run gbélé lọ́wọ́ ìgbà tó mú ọwọ́ yẹn tó fi fèrè àwọn báyìí òun gẹ́gẹ́ lè ṣubú lórí ìgbìmọ̀ so ọlọ́run wa sọ fún Musa pé wàpàtà nàákà kílò fùtúùnà ọlọ́run ní àìmọye wàhálà àìmọye wàhálà ló ti kọjá lórí èdè ẹ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn akẹ́sọ̀ gbé fùtúùnà yẹn ó lè jẹ́ jámù fún fitinatu ó lè jẹ́ jámù ó lè jẹ́ jámù fún fitinatu so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ṣàlàyé wípé wàpàtà náàkà ó wá máa jẹ́ jámúrù fún fitinatu ó wá ó mú wa ní iye mẹ́rọ̀ kó jẹ́ mẹ́sàrí mẹ́rọ̀ ọlọ́run bọ̀ wá sọ iye fìtínà rẹ ọlọ́run á ní àti tẹ̀sí rẹ àti gbìmẹ̀wò rẹ kùtù náà ní àwọn oríṣiríṣi kíni o àwọn oríṣiríṣi tẹ̀sí tó pọ̀ gan-an àwọn ọlọ́run bá ti gbìmẹ̀wò rẹ pẹ̀lú ẹ̀. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé tá a bá sọ wípé pátánà pátánà nígbà míì àwọn túmọ̀ sí pátánà nígbà míì a máa túmọ̀ sí tí wọ́n bá mú silver tàbí gold tí wọ́n bá mú gold tí wọ́n bá jù sínú iná wọ́n pàtánà gold yẹn ni a fẹ́ gbin tí ọ̀dà kù lára rẹ̀ a fẹ́ ṣe kí ni o a fẹ́ wá mú pure gold a fẹ́ mú jáde ọlọ́run ọba wa ní wàfàtànẹ́ẹ̀kà ọlọ́run ni àwọn ọlọ́run ọba ti wá ṣe kí ni o àti wá yọ ọ́ jáde ní ẹni tó ti wà pure fùtúnẹ́ gan púpọ̀ ọlọ́run ọlọ́run ọba ti yọ ọ́ jáde àti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ àti sọ́dà náà bí ọlọ́run ipò tó o dé yẹn ọlọ́run ti ṣe kí ni o kọ̀làsínẹ́ẹ̀ká kòlúùsọ̀nù ọlọ́run ọba ti ṣe kí ni o ó ti yọ bí ìgbà tí góòdì bá yọ jáde tó wá di pé góòdì nìkan ní jẹ́ gbogbo ìdọ̀tí ara ṣe kí ni o ó ti kúrò bẹ́ẹ̀ so ìjọba ọba ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ náà nìyẹn fún wa nínú súrátù tọ́ a nam kí lọ́wọ́ ọba tó wá ṣàlàyé síwájú. àlàyé ṣàfihàn láti ìwé ààrùn mẹ́bí ọlọ́run ọba sọ fún Musa yìí pé wàlàbísítà ọlọ́run bá tún ṣàlàyé fún Musa ẹ rí i pé ọ̀dọ́ bàbá mi sọ pé wọ́n pàtà náà kàfù tú náà ọ̀rọ̀ túbà ọlọ́run bá mi sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba lo ọ̀rọ̀ túbà so ó máa bá mu pé ọlọ́run ọba ti yọ kó nu ẹ̀ṣẹ̀ rẹ kí ni o tayanya o lẹ́ṣẹ̀ kankan mọ́ ẹ̀dígẹ́lì sẹ́ o lẹ́ṣẹ̀ kankan mọ́ ní kí ni o níwájú ọlọ́run tó máa túmọ̀ sí nìyẹn ọlọ́run tí wọ́n ń sọ àwọn dáadáa tọ́lọ́wọ́ bá ṣe fún Musa ọlọ́run ní falabisita. alabisita ti ní ilẹ̀ fi ahàlì mọ́déyàmì. ọlọ́run ní ìwọ Musa ó lo àìmọye ọdún fi áàlì mọ́díyàmì lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ mọ́díyàmì àwọn aráàlú mọ́díyàmì ọdún mélòó wá ni Musa lò àwọn àfáà sọ yìí pé a lè sọ pé iye ọdún tó lò ṣùgbọ́n kò lò less than ten years ìjà àmì nìyẹn ó lo ọdún mẹ́wàá tó pé ó wá lé àwọn àfáà jẹ́ kó lè wà bẹ́ẹ̀ torí pé inú Suratu Qasas àyà twenty seven nígbà tó dọ́dọ̀ ẹ̀ńtọ́ lọ bá àsọmọ abáwọn kan sọ pé ṣùháìbù ni ṣùgbọ́n àwọn afa sọ ipe rẹ́jùlù sọ̀lẹ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afa àdìsúná àdìjàmá òun ni wọ́n kà sí òun sọ pé àlá àǹtà àjúrọ̀ ní. àlá àǹtà àjúrọ̀ ní kàmáà ìyá mo fẹ́ kó jẹ́ wípé o máa máa bá mi ṣiṣẹ́ fún eight years. Nam. Àyìn àti máa ń tà á ṣe ọrùn fàlùyẹ ẹ̀ẹ́dẹ́. Tọ́ ọ bá lè bá mi ṣe kó pé ten years. Ìwọ lọ fẹ́ pé kó pé ten years. Ọwọ́ rẹ̀ nìyẹn wà ní tiẹ̀. Àwọn ànábí ọlọ́run bá dẹ̀ ní ìtọ́ bá dáa púpọ̀ ni wọ́n máa ń ṣe. Àwọn àfáà sọ fún wa yí pé èyí tí Musa ṣe náà ni pé ó lo ten years ní Median ṣùgbọ́n ó lè lò jù bẹ́ẹ̀ lọ kò sí èméjì bẹ́ẹ̀ kó ṣe kí ni o ó lò ten years kò ló eight years so gbogbo àwọn afáàlú wa máa ń sọ yí pé twenty seven years ló lò kíní kan ló lò ààrẹ ẹ̀rí tó fi jẹ́ múlẹ̀ ẹ̀rí tó sọ fún wa ni wípé kò lò kíni o less than kíni o ten years ọlọ́run ní falabista simina fi ali madian. ó lo àwọn ọdún kan lọ́dọ̀ àwọn aráàlú madian náà súnmọ́ jíta. lẹ́yìn wá gbà náà súnmọ́ jíta àlàkọ́dárì ó wá wá síbi kádàrá tẹ̀mí ọlọ́run ọba ti gbé lẹ̀ ọlọ́run ti kádà pé ọlọ́run jà ìlú minel mursali kádà ọlọ́run yẹn ọlọ́run ni ọmọ yìí yóò dòjìṣẹ́ ọlọ́run kádà àdùnnú kádà rẹ̀ bẹ́ẹ̀ ibi yóò yẹn di dòjìṣẹ́ ọlọ́run kìí ṣẹlẹ̀ ní sírọ̀ <laughs> yóò máa bọ̀ láti mọ́díyàn ni ibi tí ọlọ́run á ní ibi tí mo lọ́ọ́ ti dòjìṣẹ́ ọlọ́run ọwọ́ á débẹ̀ ibẹ̀ náà ni mo ti ń pè ọ́ yìí ibẹ̀ ló ti wá rí náà lọ́ọ̀kan ibẹ̀ lọ́wọ́ á yẹn. jíta àlàkọ̀dà tó jẹ́ gbogbo náà bá kádà mẹ́ni wa. gbogbo náà bá kádà mẹ́ni wa ni o ṣẹlẹ̀ sí wa. ibi àwọn bá ti ní ó ti ṣẹlẹ̀ ni o ti ṣẹlẹ̀ tí si sí èmi jìnnà. ọlọ́ni Musa ọwọ́ wasi síbi kadara kan tí mo ti fi pamọ́ tọ́ọ̀mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé màá ṣe ọ́ lójíṣẹ́ ọlọ́ni ọwa á débẹ̀ ọwọ́ á bẹ̀ kádàrá ni pé ìtọ́nà ti ṣe mìkìdárù rẹ̀ ó ti kò lè dín kò lè musa wa débẹ̀ ọlọ́wà ni musa wa sọ ọ́ di kí ni òjíṣẹ́ ọlọ́wà ló wà sọ musa di òjíṣẹ́ káka àyà kan kádó dúró. wà á sọ náà tó kàlẹ́ náà bó ṣe. so àyà yẹn náà la máa túmọ̀ lọ́lọ́la ọlọ́wà ni wà á náà tó ká lè náà sí i mo wá sọ ọ́ dànù bí ọlọ́run ìsọ̀nà abẹ́ ẹni pé ìṣtàbáyétúkà ìṣtàfáyétúkà. ní nọ́ọ̀sì mo sọ ọ́ dànàbí ọlọ́run ọba fún ara mi gẹ́gẹ́ pé ànábì mi lọ jẹ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa so bíọ́lá bá ti gbogbo ẹ̀ lọ́wọ́ wá ṣàlàyé fún Musa pé àwọn dáadáa tí mo ti ṣe fún ọ sẹ́yìn nìyí o ìbéèrè bọ̀wọ́ béèrè lọ́wọ́ mi mo tún wá gbàdúrà rẹ lórí kó lè ba àmọ́ títóbi mi ọlọ́run ṣùgbọ́n tàbá bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣàánú Musa ó gbàdúrà rẹ̀ ẹnì kọ̀ọ̀kan tiwa náà kọ́ ló ń kó gbàdúrà tiwa náà kọ́ ló ń kó dáàbò ẹnì kọ̀ọ̀kan náà nínú àwọn wàhálà kọ́ ló ń kó wá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ìta agbọ́kọ̀lọ́ jókòó sí wa láǹfààní subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.